akí gbogbo ẹ̀yin olùgbọ́ wa pẹ̀lú gbólóhùn assalamu alaikum wa rahmatullahi wa barakatuh ní ìtẹ̀síwájú níbi tí a bá ọ̀rọ̀ yé gẹ́gẹ́ a ti sọ lánàá pé pẹ̀lú ìyọ̀dá Allah subhanahu wa ta'ala a bẹ̀rẹ̀ sí máa ka ọ̀rọ̀ nípa anabi adam alayhi salam àti nítòsẹ̀lẹ̀ láàrin anabi adam alayhi àti àwọn màláíkà àti báwo ni Allah subhanahu wa ta'ala bóòlù ṣẹ̀ṣẹ̀ dáadẹ̀ so eléyìí ó náà ni àwọn ìkà tí a bèèrè láti mọ́ fara wa sọ kí gbogbo akálọ̀kú láti áyà ọgbà وإذ قال ربك للملائكة إني جاعل الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون وعلم آدم الأسماء لها من غيب السماوات قال ألم أقل لكم إني أعلم غيب السماوات والأرض وأعلم ما تبدون وما كنتم تكتمون وإذ قلنا للملائكة استكبر وكان من الكافرين وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا وكلا منها رغدا حيث شئتما ولا تقربا وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين فأزلهما الشيطان عنها فأخرجهما مما كانا وقل اهبطوا بعضكم لبعض عدو ولكم في الأرض مستقر ومتاع إلى حين الله سبحانه وتعالى سبحانه آية ربا من سورة, سورة البقرة قل وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة nígbà tí ọba ilẹ̀ ànábì sallallahu alayhi wa sallam ọba tí rẹ ìwà ànábì sallallahu alayhi wa sallam ọba tó dá ọ ọba tí ń ṣe jẹ mú fún ọ ọba tí ó ń darí àlámọ̀rí rẹ nígbà tó sọ fún al-malaika ó sọ fún àwọn màláìka àwọn màláìka yìí ẹ̀dá kan ni wọ́n ẹ̀dá Allah subhanahu wa ta'ala ni wọ́n Allah subhanahu wa ta'ala dá wọn látara ìmọ́lẹ̀ àwọn màláíkà yìí wọ́n kì í bímọ wọ́n èyí jẹ wọ́n èyí mú wọn a máa jọ́sìn fún Allah subhanahu wa ta'ala ní gbogbo àṣẹ gbogbo àṣẹ tí Allah subhanahu wa ta'ala bá pa wọn òun náà ni wọ́n a máa tẹ̀lé àwọn màláíkà yìí ìfẹ́nu wa tó jẹ́ pé Allah subhanahu wa ta'ala ó fi àwọn ó ṣe wọ́n ní olùránṣẹ́ láàrin Allah subhanahu wa àtàwọn òjíṣẹ́ rẹ̀ gẹ́gẹ́ bí Jibril alayhi salam ìbẹ̀ náà màláíkà yìí pé kóhùn ni Allah subhanahu wa ta'ala fi ṣe alábòjútó àrídìkì ìjẹ́ ẹ̀mọ́ ọmọ ànábì Adam látara pé ó máa rọ̀jò nígbà tó bá rọ̀jò látara òjò náà ni Mikail alayhi salam. sùgbẹ́bẹ̀ àwọn màláíkà àrídìkì wa wípé màláìkà yìí òun ló wà ní ìdí káfọ́fèrè sínú wọn nígbà tó bá di pé ayọ́ parẹ́ tí gbogbo ẹ̀dá yóò gbogbo ẹ̀dá tó bá fi láyé yóò parẹ́ bẹ́ẹ̀ ni òun náà ló tún padà fún ọ̀gẹ̀dẹ̀ yìí tí gbogbo àwọn ìdílé lọ́jọ́ àti àwọn ọmọ tó gẹ́gẹ́ náà ló tún jẹ́ kó yé Adam yàtọ̀ sí ẹ̀dá kan tí ó kù tí malakul maut òun náà ló gbẹ̀mí rẹ̀ pẹ̀lú ìyọ̀dá Allah subhanahu wa ta'ala malakul maut dáwì ó rinlẹ̀ nínú hadith anabi sallallahu alaihi wasallam, sallam ipe malaika yìí ó kéré jù ìmọ̀ wa bẹ nìkan kan wa wò lẹ́ẹ̀mẹ́wàá lójúmọ́ yóò wá bẹ àwọn gbàtà sìkò òun bá wọlé àsìkò òun kọ̀ọ̀kan bá wọlé gbàtà sìkò òun ó fi jáde yóò tún wá lásìkò òun bá wọlé yóò tún wá ìwọ̀n láti lẹ́lẹ́ yìí wọ́n náà ní hadith anabi sallallahu alayhi wa sallam kan tí anabi rí kan nínú àwọn sahaba rẹ̀ tí ń pọ̀ kàkú anabi wa ń sọ wípé ilẹ̀ malakul maut bá mi ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ wípé ìkànnù àwọn sàábẹ̀ mi ni bá mi ṣe kí bá mi ṣe kú yìí rọrùn fún malakul sọ fún anabi ara wọn gan lọ kò sí àsìkò oorun kan tí ó tó àbásìkò oorun kan tí ó jáde tó ń wá bẹ̀rẹ̀ wò so mọ̀láìkà àti ṣe wá bẹ̀rẹ̀ wò yìí ń sàmì sókàlùkù àbásìkò oorun bá tó ní sílẹ̀ ń bá nǹkan mi lọ àti ó ti má kiri irú àwọn báwọn tó gba ẹ̀mí lọ́rùn wọn yóò gbà ní líle so eléyìí mọ́ọ̀tì àwọn náà ní mọ́ọ̀tì bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ náà náà tí tí sàlàyé fún wa pé àmọ́ nípa ti ìwà ẹni Eh, àtẹ̀tọ́wà ní géètì àjẹ́nà inú àmàláìkà ni so in bẹ́ẹ̀ náà àmàláìkà tí Allah subhanahu wa sọ fún wa pé àti ìbùmọ̀rọ̀ kì àmàláìkà tí ń bẹ lápá ọ̀tún àti tí ń bẹ lápá òsì tí ó pọ̀ dáadáa àti tí ó pàìdá àrínú àmàláìkà gẹ́gẹ́ náà ni a rí àwọn mínú àmàláìkà tó fi Allah subhanahu fún wa àmọ́ ó fún wa pẹ̀lú ọjọ́ ọjọ́ tá à ń ṣe lọ́jà kìyàmà àwọn mẹ́jẹ̀jọ yìí àwọn ni ó gbà á lè àwọn ṣe àwọn sùhánù wọ́n tà á lámú àwọn ó gbà á so bẹ́ẹ̀ náà ni àwọn ọ̀làkà wa kọ́ yàrá tí àwọn sùhánù wọ́n tà á lámú tà á kọ́ fún wa so ìgbà míì yóò sọ fún wa pé òun wá rán màláìkà kan kó lọ sí nǹkan báyìí so gẹ́gẹ́ bí àpẹẹrẹ tá a sọ gẹ́gẹ́ bí ìta sọ fún wa níjẹta àbánà yí pé nígbà tí so àwọn màláìkà yìí wá nìyí agbọ́dọ̀ wá nígbàgbọ́ sí wọn pé kí ni pé ẹ̀dá Allah subhanahu wa ta'ala ni wọ́n a sì máa jọ́sìn fún Allah subhanahu wa ta'ala ní gbogbo a gbọ́dọ̀ pé wọ́n a gbọ́dọ̀ jọ́sìn fún wọn. so amọ̀láka yìí àwọn ni Allah subhanahu wa ta'ala wá sọ fún pé inni ja'ilun fil ardi khalifa wọ́n sọ amọ̀láka pé tọ̀ mo fẹ́ dá àrólé kan sórílẹ̀ o khalifa wọ́n ní khalifa níbi ìtumọ̀ rẹ̀ òun náà ni pé anabi adam àti gbogbo àrọ́mọdọ́mọ tí ó dákẹ́ àmọ̀fídé nítorí pé kí ni yàkùlù fún bá àdóhùn bá àdó ṣùgbọ́n kí á mọ̀ fi dé àmà tó kí ni àmà rọlé fara náà ni báwọn kan bá ṣe ń kú wọ́n mọ̀ fáwọn kan sáyé lọ báwọn kan bá kú wọ́n mọ̀ fáwọn kan sáyé lọ ẹsẹ̀ báwọn ní sìnkú náà ni ètò máa kọ̀lífà yìí ní kìí ṣe ànábì ádámù nìkan ló pàdé o ìpè mo fẹ́ dá àwọn àrólé kan sórílẹ̀ yàtí mo fẹ́ dá àwọn ẹ̀dá kan sórílẹ̀ tó jẹ́ pé kí ni yàtí mo bá ti dá ẹni àkọ́kọ́ nu wọn látara rẹ̀ kí ni màá wá dá àwọn ẹlòmíì wọ́n máa wá bí sí wọ́n máa rẹ̀ sí i òun náà ló fà tó pé látara Hawa àti ànábì Adam alayhi salam látara ẹ̀ náà ní gbogbo àti pọ̀tà dé dà pọ̀dé ìyá kan bàbá kan òun náà ló gbogbo wa yìí pé kò sí kò sí fáàrí fẹ́ẹ̀nì kankan kẹ́bà náà sallallahu alayhi wa sallam sọ ó ní kullukum li Adam wa Adam min turab ó ní gbogbo yẹ́yẹ́ tábà tírèsì ìtayín tábà tírèsì ẹ̀ padà kò síbi tá tírèsì ẹ̀ padà sí á tírèsì ẹ̀ padà lára níbi àádáwò níbo la ti wá dá níbi àádámù àti alákàrà ìpè àti láti àdá kí wá ní máàlì kí ni fáàlì dáàmú wá sí ṣe pé látara ìpè láti dá wa àtàrà inú ìpè náà lápàdà sí inú ìpè náà ni owó sì padà bí wá dé wájú jọ so Allah subhanahu wa ta'ala sọ fún pé inni ja'ilun fil ardi khalifa pé mo fẹ́ dá àrólé kan sórí ilẹ̀ ibo náà wà níbi àwọn tí Allah subhanahu wa ta'ala sọ wọn wà ní sámà ó wá ní inni ja'ilun fil ardi khalifa mo fẹ́ dá àrólé kan sórílẹ̀ islam láìpẹ́ ó pọ̀ ní pé qalu ataj'alu fiha man yusifu fiha ìbéèrè Allah subhanahu wa ta'ala ṣé o fẹ́ dá àwọn ẹ̀kan sẹ́rílẹ̀ tó jẹ́ pé nígbà tó bá dá àwọn sẹ́rílẹ̀ tán yufsidu fiha wọ́n máa balẹ̀ jẹ́ òbílẹ̀ jẹ́ ni wọ́n yà wàyẹ́sìkù dìmá tó ṣe pé tó bá dá àwọn sẹ́rílẹ̀ tán wọ́n máa para wọn. wọ́n máa da ẹ̀jẹ̀ ara wọn lẹ̀ lọ́nà àìsàn sáwọn yìí náà ló fẹ́ dá sórí rẹ̀ àwọn onímọ̀ nípa wọ́n jẹ́ pé wá pé látara ọ̀rọ̀ táwọn màláíkà sọ yìí ìpè ó ń túmọ̀ yìí pé àwọn ẹ̀dá kan Adam tó jẹ́ pé látara bẹ́ẹ̀ làwọn ti mọ tí wọ́n wù wọ́n ti mọ bí wọ́n ṣe balẹ̀ jẹ́ òun náà làwọn fi wá sọ fún láti lè kíni láti fi tako ntí Allah subhanahu wa ta'ala bẹ́ẹ̀ sí yàní wọ́n sọ̀rọ̀ yìí láti lè kíni láti fi béèrè yàní ìsìlámù ni láti fi mọ̀ nípa irú ẹ̀dá tó fẹ́ dá pé sáwọn tó fẹ́ dá yìí ṣé àwọn bíi titi jọ́hùn náà ni àwọn màláíkà wa tẹ̀síwájú fún Allah subhanahu wa ta'ala pé wa nahnu nusabbihu bihamdik ìpè àwa sì nítorí nusabbihu bihamdik à ń sàfọ̀mọ́ orúkọ rẹ̀

e pé à ń tẹ́ ẹ ti fojú tẹ́ ẹ ti fojú ara yín tẹ́lẹ̀ olójú ẹ̀sọ́ léyìn o àmẹ́ta tí mo sì fẹ́ dá yìí ẹ mọ àwọn nǹkan kan ń bẹ lára rẹ̀ mọ àwọn qualities kan ń bẹ lára tí mo sì fẹ́ dá yìí mọ àwọn nǹkan yìí ní pé kí ni yóò fi gba wájú iwájú gbogbo tí Allah subhanahu wa ta'ala dá wàtí wa ta'ala wá sọ̀rọ̀ yìí fáwọn láti pé àwọn gbà ipe mo nímọ̀ mo ní fún mọ̀ jù yín lọ nípa ọ̀pọ̀lọpọ̀ nǹkan dẹ́mọ̀ Allah subhanahu wa ta'ala nígbà tó wá dá ànábì tán so ẹ rí pé níbi ìtàn yìí kò sàlàyé fún wa ipe bóò ni Allah subhanahu wa ta'ala bóò ló sì dá ànábì ádámà alayhi salam a bá lọ wo omi nínú al-Qur'an a rí pé lérí inú àwọn áyà lóríṣiríṣi inú àwọn súra kọ̀ọ̀kan lóríṣiríṣi a rí pé wa ó sàlàyé fún wa so ibomi Allah subhanahu wa ta'ala sọ fún wa pé inna masala Isa inda Allahi ka masali Adam ìpè dájú àpèjúwe anabi Isa alayhi salam lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala ká masali Adam àpèjúwe rẹ̀ dàgẹ́ bí anabi Adam ni tó jẹ́ pé khalaqahu min turab Allah subhanahu wa ta'ala dá anabi Adam látara ìpè thumma qala lahu kun fayakun lẹ́gbàá náà ló wá sọ fún pé kún yàní ó ní kó máa jẹ́ èèyàn ó pa aláṣẹ pé kẹ́mi ó dárẹ̀ ó wá dé èèyàn kó máa lọ kó máa bọ̀ kó máa rìn kó máa mí kó máa ṣe gbogbo tẹ́dà máa ṣe láyé ó wá pa aláṣẹ bẹ́ẹ̀ fàyàkùn lòun ó bá sì bẹ̀rẹ̀ sí rí bẹ́ẹ̀ so eléyìí nínú àwọn àyà tí Allah subhanahu wa ta'ala tó ṣe kíni tó ti sọ fún wa nípa bí Allah subhanahu wa ta'ala ṣe dá Ádámù tá a bá lọ wọnú àyà yìí á ti pé ìpele alákọ̀ọ́kọ́ nù ó ní ó dá ànábì Ádámù látara ìpè torí pé tí wọ́n dá anábì Adam yèpẹ̀ ni wọ́n kọ́kọ́ bù tí wọ́n fi ṣe kíni tí wọ́n fi bẹ̀rẹ̀ ìdẹ́dà anábì Adam alayhi salam lẹ́yìn náà ló ká ó sọ fún wa nínú súrà míì tó ń sọ ìpele ẹlẹ́ẹ̀kejì nínú ìpele tí Allah subhanahu wa ta'ala tó gbà dá anábì Adam yẹ́pẹ́ sọ fún wa nínú súratu sajda Allah subhanahu wa ta'ala sọ pé Allahu alladhi ahsana kulla shay'in khalaqahu pé Allah subhanahu wa ta'ala òun náà lọ́ba tó jẹ́ pé kí da gbogbo nǹkan tó dá ó dá dáadáa gbogbo ẹ̀dá tó dá ó dá tó rẹwà wa bada'a khalqal insani min tin ó wá bẹ̀rẹ̀ ìdẹ́dà ọmọ ènìyàn látara kí ni látara ẹrọ̀fọ̀ so eléyìí òun náà ni kí ni òun náà ni ìpele ẹlẹ́ẹ̀kejì látara kí ni látara lẹ́yìn so tabatun awo atunawo atuwo tatuwo sura mi yíò suratul hijj suratul hijj Allah subhanahu wa ta'ala sọ̀rọ̀ nípa dídá nabi adam bẹ́ẹ̀ ó ní wàlá fọ́dí kọ́ lákùnà lè sáànà min sọ̀rọ̀sọ́rin min hama in masnun ó ní pàápàá adá ọmọ ènìyàn min sọ̀rọ̀sọ́rin kí náà pè ní sọ̀rọ̀sọ́rin òun náà ni àtínú liyabis òun tá a bá ro olùfẹ́ tá a bá ro papọ̀ mọ́mi ẹ́ tó wá di kíni tó wá di ẹrọ pọ̀ tó wá gbẹ òun náà pè ní kíni òun náà pè ní asọ̀sọ̀ọ̀lì wọ́n wá ní minhama in masnun yàní látara alhama yàní atinul aswad yàní yẹ̀pẹ̀ dúdú tá a máa ń pè ní ilẹ̀ dúró níwọ̀n òun náà ni wọ́n pè ní kíni alhama almasnun almutagayyir yàní yẹ̀pẹ̀ tó yẹ pé lẹ́gbàá tá gbé kalẹ̀ tó wá pẹ́lẹ̀ lẹ̀ tán tó wá change tababomi sí èpẹ̀ nísìnyí táwa fi ṣe kí ni táwa fi ṣe kankan tá a gbé kalẹ̀ tó bá pẹ́ àwọ̀ rẹ̀ ó yàtọ̀ sí àwọ̀ tó wà tẹ́lẹ̀ nípa tó ṣe bẹ́ẹ̀ látara pé kí ni látara pé bẹ́ẹ̀ òun ti pa látara pé kí ni látara pé atẹ́kùn ti fẹ́ sí látara pé àwọn eríṣiríṣi nǹkan ti ṣẹlẹ̀ sí nínú àwọn kí ni nínú àwọn lílọ bíbọ̀ àwọn àdámọ́tí Allah subhanahu wa ta'ala àwọn atẹ́kùn ti fẹ́ so eléyìí òun náà ní tí Allah subhanahu wa ta'ala sọ fún wa nípa pé kí ni ọ̀nà ibi tóun ti gbà dára bí Adam sọtaba lọ wọlé ṣáájú àwọn tàtà bẹ ní sísí tó gbajúmọ̀ àwọn Israiliyat gbé ìgbà tí Allah subhanahu wa ta'ala ó fẹ́ dáa níbi Adam ó wá ara màláìka lọ ó ní ẹlọ́gbù yìí pẹ̀ wá màláìka kan wá lé wá gbú wá ilẹ̀ òjò orí èpẹ̀ bù ilẹ̀ ṣe kí ni ilẹ̀ ló ń fọlọ́ bẹ́ ọ ó bá padà ó tún ná màláìka míì màláìka ilẹ̀ tó sọ fún pé ah, so kò sí àdìtò lálàbíà pé àzàrà ìlú ni màláìka so ó wá sọ wá nígbà tó wá sọ òun bíọ́ ó wá padà ó tún wá wò pé àà ah, àwọn ń jẹ́ ni ó wá padà bó ṣe bùn túláàsì nù pé àwọn ó kú ọ́ o bó ṣe wá gbé pẹ̀lú túláàsì ó wá gbé délé Allah subhanahu wa ta'ala sọ nígbà tó jẹ́ pé ìwọ náà lórí èpè ìwọ náà ló gba ẹ̀mí rẹ̀ ẹ̀mí tí àgbà àwọn àtàn tí ò lálàáfíà látọ̀dọ̀ Ànábì sallallahu alaihi wasallam tí ò lálàáfíà nínú Al-Qur'an nítorí pé àwọn àtàn tá a ríhun nínú àwọn tó ti kọjá síwájú wa ọ̀nà méjì náà láti máa gbà tá a ti máa mọ ìkà ìtí Kùránì bá sọ fún wa bí Kùránì bá ti sọ fún wa máa bẹ́ẹ̀ náà ní ká gbà á máa ká mọ̀ pé ìwọ̀nba tó fẹ́ ká mọ̀ bẹ́ẹ̀ nù so ìdí ò bá sọ fún wa ká má lo ìfẹ́ nú ká má lo ìròrí tiwa káwá fi máa sọ pé ẹgbà tó wá rí báyìí kíkan ó lè gùn kọ́rọ̀ ó lè dùn bí àwọn ìsàlẹ̀ ìsàlẹ̀ àwọn ṣe fídíò anabi yusuf wọ́n sọ̀tọ̀ anabi yusuf tànàbí sàlà tí wọ́n sọ fún anúal quran bábà sàlàyé tànàbí yusuf ṣe wà fún anínú quran àjọ àdúsùn anabi sallallahu alaihi wasallam ìrò pé ọ̀rọ̀ yìí lè gbà ẹjọ́ kàtí méjì lọ wọ́n wá ṣe ìtàn anabi yusuf wọ́n á sọ déré wọ́n wá ṣe fíìmù fún yín wọ́n ṣeré wọ́n láwọn fẹ́ nìkan ṣe anabi yusuf ń wá lọ síbi ìpele ìpele ìpele ẹ̀ part one part kìíní kan part kìíní kan ẹ̀ gbogbo irú àwọn nǹkan báyìí ara àwọn àrífín ọ̀rọ̀ Allah subhanahu wa ta'ala ni à ń fi àrí ọ̀rọ̀ Allah subhanahu wa ta'ala fi àrífín àwọn òjíṣẹ́ Allah subhanahu wa ta'ala ni káwá fi èèyàn bóyá èèyàn tó fi ṣe ànábì Yusuf ìrísí báyìí bóyá kébèrè kan ni akọ̀ kan ni tó ebó nǹkan máa ń ṣe fíìmù tiẹ̀ wọn wá mú kébèrè kan ó fi ṣànábì ọlọ́run wọ́n àkọ́ máa jẹ́ kébèrè gan ṣé eléyìí ní síbáyìí àwọn alábi ṣe ànábì ṣé ẹwà tó ti ànábì Yusuf ní àmọ́ bí ẹwà ń ṣe tó tó dàbí ẹni tí wọ́n fi ṣe ẹ̀yìn ànábì Yusuf alayhi salam jíṣẹ́ ọlọ́run ni ẹni tí èsẹ́ ẹni tí èsẹ́ kíni tí ò lẹ́sẹ̀ lọ́rùn ni ẹni pé kè ya pàṣẹ Allah subhanahu wa ta'ala irú ẹni nísìnyí mẹ́ ẹni àìwá sọ pé a fi ìtàn alukur'an awàlà fi ṣeré ìtàgé gbogbo eléyìí kò bá làákà ìlú yàní ká sọ níwọ̀nba bí alukur'an bá ti sọ fún wa ká sọ níwọ̀nba bá nípa ìṣàlàyé fún wa gbogbo eléyìí ìwọ̀nba tó fẹ́ ìwọ̀nba tí a ní bùkátà sí ló sọ fún wa tá a bá ní bùkátà sí tó bẹ́ẹ̀ lọ yóò sọ fún wa so ká má dààmú ara wa lẹ́yìn tí wọ́n bá sọ fún wa so ó di mélòó ó di ẹlẹ́ẹ̀kẹta nínú ìpele tí Allah subhanahu wa ta'ala tó fi dá ẹ̀dá tàbálọ̀ wo a rí pé ìpele alákọ̀ọ́kọ́ òun náà ni àtúrọ́ọ̀bù yabis òun náà ni yèpẹ̀ tó gbẹ tó pé yèpẹ̀ tí ò ní kankan kò sẹ́mi kankan láàrin sí kankan so ìpele ẹlẹ́ẹ̀kejì òun náà ni àpín òun náà ni ẹrọ̀fọ̀ lámùtàtàfà àdànsí òhùbà tó pé ẹrọ̀fọ̀ yìí sì ó kàn wà lásán ni kò chéjì sí kankan kò rí áàpì sí kankan ìpínlẹ̀ lẹ́kẹta òun náà ni àtíl alìmùtàmáàsìkù lẹ́dí àṣàrọ̀ ilé Allah subhanahu wa ta'ala inna khalaqnahum min tinin lazim òun náà ni ìyẹ̀pẹ̀ tó ṣe pé kí ni ìyẹ̀pẹ̀ tó ti so papọ̀ mọ́ra wọn yàtọ̀ ìgbà tán ti fi mọ ẹ̀dá tán yàtọ̀ ìyẹ̀pẹ̀ tó ti wá ṣe kí ni ó ti wá papọ̀ mọ́ra wọn tàbá mú ìyẹ̀pẹ̀ ní tàbá kó ìyẹ̀pẹ̀ kalẹ̀ táàkì kó kalẹ̀ kò tí ì tán tí ìrùn nìyẹn sọ̀lẹ́gbà tàbá wá mú tàbá fi fọ́ọ̀mù tàbá fi fọ́ọ̀mù tán òun náà ló ti wá di kí ni òun náà ló ti di tínú láàzìm òun náà ni ẹrọ ọ̀pọ̀ tó ti kí ni tó ti so papọ̀ mọ́ra wọn tá a ti fi mọ kankan tá a ti fi dẹ́dà so eléyìí òun náà ni àwọn ìpele ìpele tí Allah subhanahu wa ta'ala sàlàyé fún wa tó fi dá anabi Adam alayhi salam so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni a máa rí nínú súra míì tí Allah subhanahu wa ta'ala tí ó jẹ́ kó yé wa pé òun dá anabi Adam alayhi salam tí ń jẹ́ babaláwa ó dá látara ìpè so ó wá dá àwa tí a jẹ́ àrọ́mọdọ́mọ rẹ̀ látara kíni látara àtọ̀ so lẹ́yìn ànábì adam tó dá látara yẹ̀pẹ̀ àwa tó kúta jáde ọmọ ọmọ rẹ̀ ó dá wa látara kíni látara àtọ̀ tí ó máa jáde látara ọkùnrin àtòmìnrin so eléyìí òun náà ni àlàyé tí a máa yàtọ̀ bó ṣe dá ànábì adam àti ìpele ìpele stéjì tí ànábì adam fásitì tó ti pé Allah subhanahu wa ta'ala kó a ti fi ní kó tó wá fẹ́mi sí la ó sọ nù áyà mi ìpè ó sọ fún àmàláyíkà ìpè òun ó dá ìdá kan o yàní tóun bá dá ẹ̀dá yìí òun da dá látara ẹrọ̀pọ̀ ó ní tí n bá wá dá látara ẹrọ̀pọ̀ tán ó ní kíni ó ní kẹ́ ẹ fẹ́rí balẹ̀ fún o bàbá òwúláwù sàdìdì kẹ́ ẹ fẹ́rí balẹ̀ fún ànábì Adam ọ̀rọ̀pọ̀ lọ́dọ̀ àwọn onítafsírù nípa ìforíbalẹ̀ yìí àwọn míì bẹ́ẹ̀ náà àwọn tafsírù gan ní kìí ṣe ìforíbalẹ̀ ìforíkalẹ̀ gangan náà sọ wípé àlè ìnáwó ni yàrá pé títẹ́ kọ̀kọ̀rọ̀ ni láti fi ṣe àpọ́nlé fún ànábì Adam àwọn míì bẹ́ẹ̀ náà wọlé tẹ̀sí ìfún ní ìforíbalẹ̀ gangan náà ni nítorí pé àṣẹ látọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala gbogbo nǹkan tí máa ń jẹ́ ẹ̀ṣẹ̀ láyé yìí agbègbè nǹkan tí máa ń jẹ́ nǹkan tí ò dáa tó bá ti jẹ́ pé Allah subhanahu wa ta'ala ló pa wá láṣẹ pé ká ṣe é tá a bá fi nǹkan òun lẹ̀ tá a bá tún láṣẹ ájìyà lórí ẹ̀ ké ìforíbalẹ̀ ìforíbalẹ̀ fún nǹkan mi lẹ́yìn Allah subhanahu wa ta'ala

ìgbé kó ṣe kí ni kó fèrí balẹ̀ àmọ́ kíkọ́ ti iblis alẹ́ ilẹ̀ anatolá kíkọ́ ti ẹ̀yìn kìí ṣe kíkọ́ pé kí ni kìí ṣe kíkọ́ pé á ilé fèrí balẹ̀ fún kàmí lẹ́yìn rẹ̀ kíkọ́ ti ẹ̀ ó kọ́ níkọ́ pé kí ni ó ṣe ìgbéraga ni ó ní àásìjúdú lìmọ́nìkọ̀ láfúta ti ìnà ṣe ṣe èmi ní màá fèrí balẹ̀ fún ẹni tó dá látara ìwẹ̀ ibòmí ó tún ṣe kọ́ńkínná ó sọ fún Allah subhanahu wa ta'ala èmi tó dá látara náà bínà ṣe lágbára tó èmi ò máa wá parí balẹ̀ bẹ́ẹ̀ tó dá látara yìí bẹ̀ tó gbé lẹ́yìn òun náà ni àwọn ọ̀nà tí ìbílísì tó fi ṣe kíni tó fi gbà ṣe ìbẹ̀rù ṣùgbọ́n ní. tó lẹ́gbà tí Allah subhanahu wa ta'ala wá dá anabi adam ta alayhi salam ẹ rí i pé ọ̀rọ̀ ti kọ́kọ́ ṣẹlẹ̀ síwájú ìpè sí àwọn tó dá so Allah subhanahu wa ta'ala subhanahu wa ta'ala pé ah inni bàtí Allah subhanahu wa ta'ala wá dá ànábì ádámù tán tó fẹ́ ẹ̀mí sí lára tó di ẹ̀dá tán wa 'allama ádámù al-asma'a kullaha Allah subhanahu wa ta'ala inú tí ó fi máa màláíkà ó wá fi gbogbo orúkọ àwọn nǹkan ó fi máa ànábì ádámù àwọn tafsiru mi wọ́n ní gbogbo nǹkan yẹ́yẹ́ láwọn nǹkan tí yóò máa bẹ nínú àwọn ẹ̀dá nínú ẹranko ní òun náà ni Allah subhanahu wa ta'ala ló fi máa ànábì ádámù pé eléyìí nǹkan báyìí níbẹ̀ náà àwọn míì nínú àwọn àfọwọ́nìtẹ̀sí ìfẹ́ni àbẹ́bẹ̀ Allah subhanahu wa ta'ala ó fi orúkọ àwọn ẹyẹ kan ó fi máa nẹ́bí Adam kò wá fi máa àwọn màláíkà so àwọn gbogbo ọ̀nà tó bá wù kí wọ́n tú ìdí Allah subhanahu wa ta'ala sọ fún wa ni pé al-asma àwọn ọkọ̀ kan òun náà ló fi máa ànẹ́bí Adam gbà àwọn ọkọ̀ yìí tó ti fi máa ànẹ́bí Adam dá thumma àrọ́dọ̀ ọ̀hún ala al ó wá gbé ogun àwọn kan wọ̀nyí ó wá fi àwọn wá gbé sọ́dọ̀ àmàlẹ́kà pé ó wá ní fàkọ́ọ̀lá àmì òun ní ìyàsímá ìhà òlá ìfún sọ̀rọ̀ yìí tó bá jẹ́ pé òdodo lẹ́ sọ lóòótọ́ tó bá jẹ́ pé ọ̀rọ̀ tẹ́ sọ lóòótọ́ ni pé ṣé ìtún wá dá àwọn tí ó máa ṣẹbọ àwọn tí ó máa balẹ̀ jẹ́ Allah subhanahu wa ta'ala sọ̀rọ̀ yìí fún ìsáàmù láyé bá ká sọ òun náà ni pé kọ́ọ̀lù subhanaka la ilma lana ni pé mímọ̀ yà Allah subhanahu wa ta'ala la ilma lana àwọn àgbàdo kí ni àwọn ìwádìí rẹ̀ àwọn bẹ́ẹ̀. eléyìí náà ní túmọ̀ pé ṣe ṣe wípé àwọn ti tó fún Allah subhanahu wa ta'ala kí aláṣọ àwọn ọ̀tàlọ́ ní káàkà kẹjá ṣe kàlẹ́ yàrá àwọn tó bèèrè ṣe béèrè látara pé kíni látara pé àbí tí wọ́n ti rí látara experience wọ́n ti rí pé káwọn eléyìí náà ṣe pé tí wọ́n tún wá sí àwọn àgbà wa ní subhanaka láàyè màlánà mímọ rẹ Allah subhanahu wa ta'ala láàyè màlánà àwọn akẹ́kọ̀ọ́ a nímọ̀ nípa gbogbo àwọn akẹ́kọ̀ọ́ tó ń béèrè lọ́wọ́ wa yìí ìlànà àlàmùdáná àyàfi tí wọ́n ti mọ̀ á àwọn onísùpá àmàlẹ́kà ti sọ̀rọ̀ ẹ̀dá fún Allah subhanahu wa ta'ala kí wá lóde tó yẹ pé àwọn ẹ̀dá táà ní mọ̀ tó àmàlẹ́kà àní wá sọ̀rọ̀ ẹ̀dá fún Allah subhanahu wa ta'ala nígbà tí wọ́n bá gbé nípa táàmù tí wọ́n bí ẹrù mí nípa tí ó mọ̀ nípa ọ̀rẹ́ sí yóò máa wò pé áà wọ́n tó pé mẹ́rin ìtìjú lé lóye yóò máa já dáadáa yóò já síwájú já sẹ́yìn yóò wá máa wí eréṣiríṣi nǹkan míì tí ò lẹ́yìn yóò máa wí eréṣiríṣi nǹkan míì tó jẹ́ pé tá a bá ní ká bá ní pé ibo ló ti lélẹ́yìn a ah, ní ibi tó ti rí tó dára kẹ́ni tó dára láti fi ilé so àwọn màláìka ni wọ́n ti sọ̀rọ̀ àwọn àdá ayé màláná ìlà àlọ́kàrà a ní mà ah, nípa kankan o àyàfi tó bá mi mà wá ìnáka àtàlẹ̀ àyè ìmọ̀láàkì àgbà àjùwọ́jú sẹ́lẹ̀ pé àtàlẹ̀ àyè ìmọ̀láàkì ìwọ ni ọba tó ní mímọ̀ jù yàní onímọ̀ nípa gbogbo tí ó ṣẹlẹ̀ kó tó ṣẹlẹ̀ so àwọn onímọ̀ nípa rẹ̀ ìmọ̀ alẹ́rọ̀ nípa gbogbo nǹkan àwọn onímọ̀ nípa gbogbo nǹkan àfi tí Allah subhanahu wa ta'ala fi mọ̀ wá wọ́n lọ́ba tó hakim ìwọ ni ọba ọ̀jọ̀gbọ́n ìwọ lọ́ba tó ma hikima tó fẹ́ torí ẹ̀dá ẹ̀dá tó fẹ́ dá yìí àwọn lè máa wò ah, ló sọ pé á àti rí míì tí ń bẹ látara kí ni tí ń bẹ bí dídá tó fẹ́ dá ìdá tó fẹ́ dá yìí bàtà àmọ̀lẹ́ta wá sọ̀rọ̀ ìtàn qala ya Ádámù àbí ìmú bí asma'i Allah subhanahu wa ta'ala sọ pé tọ̀ ilé ànábì Adam alayhi salam àbíhùn bí àsìmá yìí ó yá ìwọ fún wọn níro àwọn ìfẹ́ta àbí ìlú àwọn aláìka sí wọn báyìí. Bàtà Allah subhanahu wa ta'ala wá sọ fún ànábì Adam pé ó fún wọn níro فلما أنبأهم بأسمائهم قال ألم أقل لكم إني أعلم غيب السماوات والأرض وأعلم ما تبدون وما كنتم Allah subhanahu wa ta'ala wá sọ fún wa lẹ́gbà tàbí bí Adam sọ fún wa tàbí eléyìí báyìí ní jẹ́ eléyìí báyìí ní jẹ́ eléyìí báyìí ní jẹ́ Allah subhanahu wa ta'ala fẹ́lẹ́ ìṣe àpọ́lé fún ẹ̀dá mọ́ ọmọ tàbí Adam kẹwàá sọ fún wa àwọn alápá ọmọ tàbí pẹ̀lú ti mọ́ Allah subhanahu wa ta'ala ti pọ́n wa lé láti wo láti ojú àwọn màláíkà ó pọ́n wa lé ó wá gbé wa sí kí ni ó fún wa lágbára ká máa rìn lérí omi ká máa rìn lérí ọ̀dẹ̀ agbọ́kọ̀jú omi aláǹdáàbò lọ lérí omi á máa rìn lérí ọ̀dẹ̀ ورزقناهم على كثير على كثير مما خلقنا Allah subhanahu wa ta'ala ní òun so eléyìí ó túmọ̀ pé kí ni àwọn ọmọ ànábì adam ẹni àpọ́nlé ni wá àgbọ̀dọ̀ máa yẹ ara wa àgbọ̀dọ̀ máa da gbogbo ara wa àgbọ̀dọ̀ yẹpẹrẹ ara wa àgbọ̀dọ̀ yẹpẹrẹ ara wa fúnra wa sáàbà yẹpẹrẹ ara wa kó jẹ́ pé kí ni àyẹpẹrẹ ara wa fún ọba tó kọ́ wa lé òun náà ló wá pé kí ni Allah subhanahu wa ta'ala pa láti pé àká máa ara wa kó òun nígbà tábà jọ́sìn àmọ́ jọ́sìn fún Allah subhanahu wa ta'ala lè kúrú rí wọ́tẹ̀lẹ́mì

ó kó gbangba wájú wa sínú ó sì kó imú wa sínú sọ̀tàwá forí kalẹ̀ ní sí imú gbọ́dọ̀ kalẹ̀ gbangba wájú wa náà gbọ́dọ̀ kalẹ̀ ẹlẹ́ẹ̀kejì òun náà ní ọwọ́ ọ̀tún wa ẹlẹ́ẹ̀kẹta òun náà lọ́wọ́ sí wa àtẹ́lẹ̀ wa méjì ó méjì gbọ́dọ̀ kalẹ̀ a gbọ́dọ̀ da ni nígbà tí a nígbà tá já wa àdébísọ̀lá wọn ká mọ̀ síbẹ̀ tá a bá kí ni ká má da ògidì ọwọ́ wa gbọ́rọ̀ ká má da àdílé ìpàṣẹ ìpínlẹ̀ ìpàṣẹ ìrẹsìn ìrẹsùn so ó di mélòó ó di mẹ́ta ẹlẹ́ẹ̀kẹrin àtẹlẹ́ẹ̀karùn òun náà ni eékún wa méjèèjì eékún wa méjèèjì gbọ́dọ̀ kalẹ̀ ẹlẹ́ ẹlẹ́ẹ̀kẹfà àtẹlẹ́ẹ̀keje òun náà ni ẹsẹ̀ wa méjèèjì gbogbo àwọn nǹkan wọ̀nyí òun náà lágbọ́dọ̀ sí kíni òun náà lágbọ́dọ̀ máa fi kalẹ̀ sábìfẹ̀ fún àwọn ọ̀sán àdáwọ̀tà àgbọ̀dọ̀ fi ṣe bẹ́ẹ̀ ẹnì kẹta so ilé yìí òun náà ni gáyà tó sùn yóò táà bá sọ̀rọ̀ nípa pé ìforíkalẹ̀ òun náà ni bí tí ìforíkalẹ̀ parí sí kò sí jíjẹ́ ìforíkalẹ̀ bí wọlé yẹn àmọ́ táà pé ìforíkalẹ̀ yìí yà ni dàrọ̀jà ìpele ìpele ni ó bẹ̀rẹ̀ láti gbà tí ẹ bá ti sẹ́kọ̀ọ́ ẹgbà tí ẹ bá ti sẹ́wálẹ̀ báyìí tóbi máa wá lọ tóbi máa wá lọ tóbi wá gbogbo àwọn nǹkan tá a fi kalẹ̀ tá a sọ ìta fi kalẹ̀ òun náà nìkan ló bá tó gbé àwọn onímọ̀ fi wa pé tó bá lo gbólóhùn sájàdà nínú àlùkò àárín àgẹ́gẹ́ bó jẹ́ pé nínú èdè lápáwá gbólóhùn sájàdá ìmọ̀ túmọ̀ pé kí ni kéyìn ó tẹ́kọ̀rọ̀ ìmọ̀ túmọ̀ kéyìn ó kú ìsìmọ̀ túmọ̀ kéyìn ó fèrè kalẹ̀ pé tí wọ́n bá wá lò nínú èdè àbí tó bá lò fún wa nínú ṣáró ìtumọ̀ yìí gbogbo àwọn túmọ̀ yìí náà ni ó máa ṣe kí ni òun náà ló máa tún so náà ló máa ṣe pé bí ta bá ti gbé Allah subhanahu wa ta'ala pọ̀ fún wa pé ẹ má forí balẹ̀ fún ké láyásùdú lè ṣàmsí wà láàrin ìpamọ́ wọ́sùdú lè láàrin ilẹ̀ ìpàlọ́pọ̀ náà nítorí ọ̀gá ibi ẹ má fo ìbàlẹ̀ fún oòrùn ẹ má fo ìbàlẹ̀ fún òṣùpá ẹ má fo ìbàlẹ̀ fún àwọn ẹ fo ìbàlẹ̀ fún àwọn ọ̀sùn àwọn àwọn àwọn àwọn ọ̀láì tó bá jẹ́ kó lẹ́jọ́ sí pẹ̀lú ọ̀tọ̀ so ló bá ti pé àwọn onímọ̀ jẹ́ kó yé wa pé sájàdà tó sọ́ńdẹ̀ ọ̀ kò túmọ̀ pé ìtòlí kalẹ̀ tẹ́lá lọ sí kó dá sáà gbọ́dọ̀ tẹ̀ báyìí fún òṣùpá ẹ̀ sáà gbọ́dọ̀ fi kú òṣùpá so gbogbo kíní náà láàgbọ́dọ̀ sí láti tẹ̀lé rẹ̀ bá a ti wá lẹ́tọ̀ọ́ ká ṣe bẹ́ẹ̀ fún gbogbo àwọn nǹkan míì nínú ẹ̀dá gẹ́bẹ̀ náà láà lẹ́tọ̀ọ́ ká ṣe bẹ́ẹ̀ fẹ́yìn kálá mi pọn yàlé bí a gbà tí mo fẹ́ pọn lé wá tẹ ọ̀ báyìí ẹ ti bá mi sìn àbí mo wá kú ẹ àbí mo wá sí kíni àbí mo wá lọlẹ̀ ẹlẹ̀ mo lóso àbí mo fẹ́ kù mi kúnlẹ̀ àbí mo tẹ̀ wá dáwọ́ tẹ̀lẹ̀ so eléyìí gbogbo ẹ̀yẹ́yẹ́ òun náà ni ò lẹ́tọ̀ọ́ kéèyàn ṣe bẹ́ẹ̀ nìkan àfi Allah subhanahu wa ta'ala òun náà ló fà tó yẹ pé tá a bá lọ wo nínú àkọọ́lẹ̀ á rí pé ànábì sallallahu alaihi wasallam àwọn sàábé bí wọ́n ṣe pa ànábì létò bá ànábì ṣe tóbi bó ṣe ní ìtòlọ́dọ̀ wọn wọn kì í ṣe gbórú kaba ìbá ànábì nítorí pé ànábì ṣe kéde ànábì kọ́ hadithu Mu'adh bin Jabal radiyallahu anhu Mu'adh bin Jabal bàtí ànábì sallallahu alaihi wasallam mọ́ra ní òun wá àwọn tí wọ́n fún ní tíra yàtọ̀ àwọn yahudi àtàwọn ìsọ̀rọ̀ ipe tó bá fẹ́ kí àwọn tó jẹ́ àwọn àgbà fáàrin mu wọn tó bá fẹ́ kí wọn yàtọ̀ sùdú lẹ́la wọn ó ní wọn a máa ṣe kíni wọn a máa ṣe sùdú fún wọn kí ni tùmọ̀ sùdú tó máa ṣe fún wọn bí yàní wọn a máa ṣe kíni wọn a máa ṣe ọ̀rọ̀ nígbà tó bá fẹ́ kí wọn tòun náà ló wà pé pé tá a bá dáwọn kírísítẹ́nì kí wọn bí bí bàtí màá tún jábàlì tó wá rí eléyìí màá tún jábàlì wá dé padà sí ìlú Madina ó wá pàdé àná sọ̀rọ̀ àwọn àlẹ́ sọ̀rọ̀ bàtí ó pàdé àná ìbáyìí dé bó ṣe ṣe bó ṣe iná màá sí bàtà nínú àná ìbáyìí ní àmàhálà yàrá màá tún wọlé tún eléyìí ìwòlò tún gbélé yìí ó wá ní bẹ́ẹ̀ ni nílùú sáà tó ń lọ òun pé wọ́n ṣe fi fún àwọn tó já àwọn èèyàn ńlá lé wọn nù wọ́n á rí bẹ́ẹ̀ ìyá lóbi sọ̀rọ̀ àwọn àlẹ́ sọ̀rọ̀ kó tó bẹ́ẹ̀ òun bẹ́ẹ̀ rẹ̀ wọ́n á ní káwọn ṣe fún ọ àdájọ́ àti kòkòrò sí kó má sí bẹ́ẹ̀ o àdájọ́ ni tó bá tó bá lẹ́tọ̀ọ́ kí wọ́n sí bẹ́ẹ̀ fẹ́ nìkan ni tó bá lẹ́tọ̀ọ́ kí ẹ̀dá kan máa tẹ̀ fẹ́ nìkan ni àbí kó kúkú fẹ́ nìkan ni àbí kó kúnlẹ̀ fẹ́ nìkan ni àbí kó fi nìkan lẹ̀ fẹ́ nìkan ni àdájọ́ ni obìnrin lòun bá bá láti kó má sí bẹ́ẹ̀ kọ́kọ́ rẹ̀ nítorí ọ̀làlàlà kọ́kọ́ rẹ̀ lórí ẹ̀ nítorí ìwọ̀ tọ́kọ̀ rẹ̀ lórí ẹ̀ àmọ́ gbà tí ò tí wọ́n sọ bí ìpè ààrẹ sọ pé yẹn ti sùúrù fún yà àgbègbà tí eríkè kọ̀ọ̀kan méjèèjì tó bá pé yàtí pé bẹ́ẹ̀ bá kíyàn tó bá ti ra tẹ̀ báyìí àbí tó bá rúkú àbí tó bá kúnlẹ̀ ìpè èyí wò tí ìṣe kìnnì kò tí ìṣàjádà kò tí ìṣe kankan àgbà tó bá tẹ̀ ní gbogbo àwọn oríkèéríkèé méje wọn kalẹ̀ ká ló gbà pé ó ṣe tòtẹ́ bá bèèrè lọ́wọ́ pé bá ń pé tọ̀ bí ẹ bá fẹ́ kíyàn nísìnyí tó wá lọlẹ̀ yányá tó wá da gbogbo eríkèríkè yìí ó wá dà á délẹ̀ ó wá jẹ́ pé ẹsẹ̀ nìkan ni ò kalẹ̀ wá fẹsẹ̀ nìkan lẹ̀ ó ti yọ mélòó ó ó ti yọ ó wá da ẹsẹ̀ sókè ó wá ní òun kì í o ṣé bẹ́ẹ̀ ní báwo ni ṣe á sọ pé kí ni kò tí ì ṣe tí ò dáa fi á ah, nígbà tí ò ti pé àbí nígbà tí ò ti pé ó yẹ kó máa kí ó yẹ kó máa bí kíyàn báwọn náà àbí pé ó tẹ̀ wá ká ikú sókè kó wá da gbogbo ọ̀ka yòókù tó kù délẹ̀ kó wá ló fi kíyàn só lẹ́tọ̀ọ́ ká fi kíyàn àwọn tá ń sọ eléyìí náà wọ́n sọ pé kí ni rárá o kò lẹ́tọ̀ọ́ so tẹ́lẹ̀ yóò bá ti wá lẹ́tọ̀ọ́ ajẹ́pẹ́ iná lérò pẹ̀lú sùjúdù bẹ́ẹ̀ náà kì ṣe pé kí ni àgbà tí gbogbo eríkèéríkèé bá kalẹ̀ kó tó di pé àpèjì sùjúdù nínú ẹ̀rí tó wà ní alukur'an òun náà ni ìgbà tí Allah subhanahu wa ta'ala sọ fún àǹfààní Isra'il tó ní náwó ìlú náwó ìlú kan ọwọ́ àtúntò pé wọ́n ní ó ní ẹwọ ojú ọ̀nà yìí tẹ́bá fẹ́ wọlé ẹwọ bẹ̀ sójàdà lẹ́ni tó pè ní kalẹ̀ àwọn àbọ̀lì tẹ̀síìmù àbáwá ibùdó ọ̀yẹ́ rahimahulá àtàwọn míì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́dún kẹfẹ́ àtàwọn ọ̀pọ̀lọpọ̀ náà àwọn tẹ̀síìmù wọ́n ní olùkùnlé bábà sójàdà tí Allah subhanahu wa ta'ala sọ pé ẹwọ inú ẹgbà ojú ọ̀nà yìí wọlé lẹ́ni bẹ̀rẹ̀ tó ṣe lẹ́ni tó tẹ̀ tí wọ́n fẹ́ wọlé báyìí sí ẹ̀tẹ́ ní bàbá ìwọlé òun tó pàtàkì nínú àdídì kan pé àmàlí ìsọ̀rọ̀ yìí látara pé àṣẹ tó bá àwọn ìfẹ́ tẹ̀lé tó ti so àwọn àdí àdí tó sọ máa pé àwọn tá à ń sọ yìí nígbà ìsẹ́ẹ̀lì tí wọ́n fi ṣe bí àdébí ọ̀sẹ̀ nígbà ṣe wọ́n ti kíni wọ́n á jòkó wọ́n fi báyìí wọ́n fi wọ́n ẹ̀dùbà mi yàtọ̀ wọ́n wọ́ ádà àtà àlejò wọ́n wọ́ lórí káàbà ní wọn lọ́gbà wọ́n wọlé so ilé ìlàwọ́ tẹ̀sí ìlú sọ fún wa pé ìyàtọ̀ tó máa sọ pé sójà dání ìyàtọ̀ ìdí máa túmọ̀ ní máa túmọ̀ pé kéwì tẹ̀ so òun náà ló fà á pé pé ìbẹ́ náà wọ́n tẹ̀sí ìtàn sọ pé yàní títẹ̀ títí fèrè kalẹ̀ tí wọ́n ní kí àwọn fèrè kalẹ̀ fún àtẹ́bí ádámù yìí ipe fífèrè kalẹ̀ kìí ṣe ti ìbádà kìí ṣe tìjọ́sí yàní fèrè kalẹ̀ pé kí ni lọ́tẹ̀ fún ni so bẹ́ẹ̀ ni àwọn tẹ̀ sí mi ya ètò bí orí kalẹ̀ gangan náà wọ́n sọ pé eléyìí àṣẹ lábẹ́rẹ̀ wá sọ àrẹ wọn àrẹ òun náà làwọn tẹ̀ sí bí afá wa àtọ́bà yìí àlùmọ́ọ̀mù tọ́bà yìí nínú tẹ̀ sí wa àti àlùmọ́ọ̀mù kótó bí àtàwọn mí nàánú àwọn tẹ̀ sí wọn ní sùjúùdù tí ànábì ádámù sùjúùdù yìí wọn ló lẹ́tọ̀ọ́ síwájú kí ànábì sọ̀lá wa lọ́sọ̀lá kò lé pé èèyàn máa ṣe bẹ́ẹ̀ fún ààyè tí ó ti gbìn tí ó sàpẹ́lẹ́ fún ààyè tí ó sàpẹ́lẹ́ fún yàn bí á ẹ̀fẹ́ níbalẹ̀ fún wọn tòun náà ní irú ti ànábì Yusuf alayhi salam tí àwọn bàbá tí bàbá rẹ̀ àtàwọn àwọn ẹ̀gbọ́n rẹ̀ gbogbo wọn ṣe kíni kí wọ́n fi balẹ̀ fún ànábì Yusuf pé àmọ́ nínú sẹ̀ríà àtàlẹ́gbà wà alayhi salam ìwọlé bàbá mi sọ fún abẹ́nu sẹ̀ríà tó ń pé èèwọ̀ ni sọ ajẹ́ pé àwọn ebi ànábì ẹbá Yusuf wọ́n ṣe bẹ́ẹ̀ bá nàbí Yusuf nítorí pé kíni ó tọ́ nínú tó ṣẹ̀rí àtiwá ṣẹ̀rí àtiwá ọ̀tọ̀ ìkan kanáà ló jọ pápọ̀ nínú tawhid nínú ká tẹ́kí ká fún Allah subhanahu wa ta'ala lọ́nà tó àmọ́ nínú ṣẹ̀rí àti nínú ṣẹ̀rí àìnú àwọn òfin àwọn ìdájọ́ ìyàtọ̀ máa wà bẹ́ẹ̀ so lápẹjúwe nísìnyí àwọn ọmọ àwọn àlẹ́ sọ̀rọ̀ yìí Allah subhanahu wa ta'ala ṣàdáwò fún wa ó ní kọ́mọ́ máa bẹ̀rẹ̀ kọ́mọ́ máa lọ fẹjá lọ́jọ́ sátidé ó fi ṣàdáwò fún wa so àwa ní sí báyìí kò fi ṣàdáwò bá wa òní ó ní gan ni àwa lè máa lè ṣégin ní ká máa lọ lè ṣégin ní ká máa pẹ ìjà gbogbo so eléyìí ṣe ní àsìkò ni láwọn náà wá kẹ́ni kan wá ronú sí pé àwọn náà gbọdọ̀ pẹjá tó sátidé kí pé kí ju àwọn àbálí sọ̀rọ̀ yìí ní pé nítorí ní Allah subhanahu wa ta'ala ní ká máa ṣe bẹ́ẹ̀ àtúbẹ̀ ká ṣe bẹ́ẹ̀ tiwa tòtàbá tó ṣe léyìn nísìn á tún máa kó sínú pé kí ni àtìsọ tó jẹ́ tọ́ àsọ nígbò fúnra wọn ṣùgbọ́n bẹ́ẹ̀ náà ni àwọn kan míì lóríṣiríṣi ẹ̀wọ̀n nísìn nígbà náà ní Adam alayhi ọmọ ìyá méjì wọ́n lè fẹ́ra wọn ọmọ tó ìpín ìyá kan sọ́rọ̀ yọ bí wọn nínú ṣẹ̀ríà nínú ọlọ́dà tó fi ń so àlẹ́bí alábàárẹ̀ sàrà látàmá bí máa kọ́kọ́ wọ́n lè lè lákọ̀ọ́kọ́ wọ́n lè jẹ́lẹ̀ kejì wọ́n wá kọ́ọ̀sì wọn ọkùnrin ilé yóò fi omi ilé ọkùnrin ilé yóò fi ọkùnrin ilé òní sígbà tó wá dẹ́nu ṣẹ̀ríà àtàlẹ́bí sallallahu alaihi wasallam àlẹ́bí ní wà á tẹ̀jú mọ́ra kúrán sí kẹ wá kó wọn pọ̀ lásìkò kaná kẹ máa sọ wọn lásìkò kaná ibi àwọn náà ní ọkọ ẹ̀gbọ́n wọn náà lọ́kọ àbúrò lásìkò kaná àlẹ́ àwọn sùnmọ́ àwọn tààrà lè wọ̀ ilá má pọ̀ sálà àbí tẹ bá ti ṣe kíni tẹ bá ti fàyè máa kan ṣe kọjá tó ilé ìmọ̀ ọ̀sẹ̀sẹ̀ bẹ́ẹ̀. so àmọ́ ìgbàlá yìí wà fún ayé òṣèré àpé tá a bá fẹ́ tá a bá fẹ́ gbọ́n àbí tá a bá búrò yàtá pẹ̀lú bá àgbé kíni pẹ̀lú àti tó bóyá akọra wa lẹ̀ alẹ́ àgbà láti kíni láti tún fẹ́ ọmọ ẹgbẹ́ àìgbàdàgbà gbòòrò rẹ̀ tó ilé ìyàtọ̀ sọ̀rọ̀ àwọn àlọ́ ọ̀sẹ́lá àti òkúpa ìyá àtàní àti òmùkòtò àwọn méjèèjì ọmọ ànábì yìí wọn tó Usman kò náà fẹ́ ó sì fẹ́ àwọn méjèèjì àkókò bí ọlá ṣùgbọ́n kan náà nígbà tí ìgbàkú nípa ìyàkú ànábì fi ó ní làwùkáàdà làwùkáàdà sí ìdànù sáà ìbá làgàwà náà tó tó wáyé pé abátúndé ni abúlọ́mọ nílẹ̀ tó ti lọ́yọ̀ wọ ni lẹ́yìn àti lè dúkú yé tó fọ̀ ẹ̀wọ̀n ìṣẹ̀lẹ̀ ìtumọ̀ pé kí ni bí ẹ bá fẹ́ gbà ẹ́ tẹ́gbọ̀n bá kú ẹ̀rọ ìkàwé so eléyìí ti báyìí yàrá ìdájọ́ sẹ̀rí àmì àmọ́ àwùjọ làwà yìí àwùjọ wá lọ sí àdéhùn àwọn àwùjá

ẹ̀gbọ́n wa kú ní sùn ó sì bí bàkàlẹ̀ ẹ̀gbọ́n kú ó bí bàkàlẹ̀ ó wá ní àbúrò tó kò tí lọ́lẹ́ ọkọ àgbẹ̀bẹ̀ tí lọ́lẹ́ ọkọ rí ó jẹ́ tí ò lọ́kọ rárá tí ò sí lábẹ́ ọkọ tí irú ọmọ ẹ̀gbọ́n rẹ̀ bá fẹ́ á rí pé àǹfààní yóò jẹ́ ọmọ láti kí ni láti mójú tó ọmọ ẹ̀gbọ́n rẹ̀ láti ṣe kí ni láti díje náà kò ní tàbí kágẹ́ pé ará àtàkùn ẹlòmíì ló lọ lè fẹ́ wá ẹ̀ yàrá ẹ̀jẹ̀ ìjọba ìjọ ìjẹ́ bíbí yóò wà láàrin tani láàrin ẹni yìí àti àdàdì àtẹ̀gbọ́n rẹ̀ yóò yóò tọ́jú rẹ̀ gẹ́gẹ́ bí àsopọ̀ ọmọ rẹ̀ náà sòkò gbogbo eléyìí ti láyìí àtẹ̀gbọ́n rẹ̀ fún àtàwọn àtọ́kùn yẹn ṣe ó tó di pé yẹn pé òfin àwọn ọ̀sán àwọn ọ̀sán ara ẹni bí sọ́ọ̀sì àyè kìí ní àá bí òwà lélẹ́yìn bẹ́ẹ̀ ni à eléyìí ìgbà tó bófin mọ́ ìgbà tó yẹ sòrè lè níbi láti lọ pé ìyà nínú àwọn òfin nínú sẹ̀ríà ó rọrùn tó tẹ́pẹ́ kiri kan ó jẹ́ ní ó jẹ́ ìwò fáwọn ọ̀tá tó ti kọjá tó wá jẹ́ tọ̀fà sòrè lè ìyà nínú kí nínú ìdájọ́ Allah subhanahu wa ta'ala ibi tá a ti lọ òun náà ní pé kí ni Allah subhanahu wa ta'ala wá pa àwọn màláìkà láṣẹ ó ní kán fèrè balẹ̀ fún anabi Adam alayhi salam àmọ̀tí ìdèbìtọ́ ó ní Allah subhanahu wa ta'ala ní ó ní pàlámà àbá àmì bí àsìmá ìyìn nígbà táwọn màláìkà yìí táwọn tí àwọn ìyá lẹ́mú wá fún àwọn màláìkà ní o ìgbẹ́tọ̀ ìdẹ́lẹ̀ ìjẹ́ ni o ìdẹ́lẹ̀ ìjẹ́ ni o ìdẹ́lẹ̀ ìjẹ́ ni o àgbà tó wá sọ̀rọ̀ yìí tán Allah subhanahu wa ta'ala ní alam aqul lakum pé ìsọ fún ìdẹ́lẹ̀ alam aqul lakum inni a'lamu ghaiba samawati wal ard ìsọ fún ìdẹ́lẹ̀ àti lẹ́lẹ̀ yàtì tánàbí Ádámù lọ ìdáná bí adáwọ̀ padà mọ̀ gbé so ilẹ̀ ilẹ̀ yìí mo nímọ̀ nípa gbogbo ẹ̀ tí ti fún tẹ́lọ́ rẹ̀ mo nímọ̀ nípa rẹ̀ so Allah subhanahu wa ta'ala wá ní wà àdámú má tòbìdúnà wà máa kún tẹ̀ fún mo sì nímọ̀ nípa gbogbo tẹ̀ fún àti tẹ́ sọ jáde nípa pé ṣé ó wà á dá ẹ̀dá tí mo wá balẹ̀ jẹ́ ni àti nǹkan mí tẹ pamọ́ so àwọn àwọn onímọ̀ ìdíkọ́ yìí wá pé nǹkan mí tẹ pamọ́ tó gbà lérò bíi ipe òun náà ní tó pamọ́ sí ọkàn Iblis alẹ́ ìlà àdàsùgbà ṣètọ́n ní tó ti wà lọ́kàn rẹ̀ gbéraga tó ti wà lọ́kàn rẹ̀ tó ti fi sọ́kàn rẹ̀ tí ò tí fi hàn Allah subhanahu wa ta'ala nímọ̀ nípa rẹ̀ pé ìbẹ́nu ẹ̀yìn ẹjọ́ wà yìí sì ti pé ìgbéraga ń bẹ lọ́kàn rẹ̀ tá pa aláṣẹ kó ṣe nǹkan báyìí yóò pọ̀ tó gbé lé ìwúrà níbẹ̀ nínú ìmọ̀ Allah subhanahu wa ta'ala á rí pé ànábì Adam tábàpàdà ká débẹ̀ á rí pé ànábì Adam Allah subhanahu wa ta'ala padà nìkéde ó padà kó wá gbélé ó máa wàhálẹ̀ lẹ̀ kí ló fà á padà mọ́ tó fà nínú áyà tá a kà níwájú àti áyà tá a kà lókè wọ́n ti sún papọ̀ mọ́ra wọn so nígbà Allah subhanahu wa ta'ala wá fún wa ní wípé wa in qulna lil mala'ikati isjudu Adam àwọn mímọ̀ àwọn ọjọ́ sí wọ́n ní túnmọ̀ àyà yìí pé wàkúnnà yàní lẹ́gbà táwa tẹ́lẹ̀ sáàbí sí ọ̀rọ̀ ìtàn wàkúnnà ní mọ̀lá ìgbà ti sí lórí ààrẹ àwọn asọ́fà àmàláìkà ló fi pé ẹ pé níbalẹ̀ fún àdàbí ààrẹ sàwọn nígbà nípa tẹ̀síìrù mi sọ pé wọ̀ ikú nà sí pé ọ̀rọ̀ mi lọ́sọ̀ hàn wọ́n náà tún sọ fún àìpé nígbà tá a sọ fún àwọn màláìkà pé pé balẹ̀ ó láwọn mímí sọ pé síwájú kó tó ṣe ìdánwò fún ọlọ́bìnrin kan pé balẹ̀ àwọn mímí lẹ́gbàá tó ṣe kí ni lẹ́gbàá tó ṣe ìdánwò fún ọlọ́bìnrin àmọ́ ìtó ṣe kíni tó tẹ̀wọ̀n tó rẹ̀ yóò náà ní pé kíni lẹ́yìn ìgbà tó ṣe ìdáwò fún wa náà ni nítorí pé kíni à eléyìí yóò máa jẹ́ pé kíni kíni tó ti torí ẹ̀sùn fún káfíń balẹ̀ fún yàrá tààrà pé kíni Allah subhanahu wa ta'ala fi hàn wọ́n pé ànábì aláàbò máa ti wọ̀n wọn so eléyìí yóò náà ní èyí tó tẹ̀wọ̀n so Allah subhanahu wa ta'ala wá ní pàtàkì wá sọ fún màláfà àwọn màláìkà pé ẹ fi ní balẹ̀ ó ní wọ́n sọ fún wọn pàṣájà dùn ẹ̀ ìgbà sọ fún wa pé àwọn màláìkà la ya'suna ilẹ̀ wò wọ́n yí lẹ́ẹ̀kan náà tó bá pa láṣẹ nígbà tó fi balẹ̀ ni wọ́n pa ọ̀tẹ̀ láṣẹ iná ló fi fáwọ̀ ó lè bàtàkì àjù lẹ́ẹ̀kan náà òun bá fi balẹ̀ wọ́n ronú sí tó bá lọ tó bàtàkì àjù yóò mọ̀ jẹ́ pé báyà màláka kọ́ ronú sí báyà tó bá wọ́n ṣe pàápà báyà tó bá wà ní náà pé àá ó ti wá jẹ́ ó ti wá rí báwọn yóò ti wá rí báwọn ẹ̀dá àmọ̀ nípa rẹ̀ kò sí lè láàrin àwọn màláka kò sí lè láàrin màláka bàtàkì àjù ìlà ìbílẹ̀ ìsìn àwọn màláìkà wá sí kíni gbogbo wọn abẹ́rí kalẹ̀ ìlà Iblis àyàfi Iblis nìkan kí ló dọ́bí sọ́dí Iblis ẹ̀ á náwó ó fi ṣe àti wà àti là nígbà Allah subhanahu wa ta'ala ó sì já ọkàn rẹ̀ ó sì kíni ní gbogbo náà kó nù kẹ́ yàtọ̀ Allah subhanahu wa ta'ala tó wọ́n ti gbà pé ìkẹ́ ibi dáadáa Allah subhanahu wa ta'ala yóò máa bẹ lé ìrẹ́ ní sóbi jọ́ gbọdọ̀ kìá mà òun náà ló fà ló ti jẹ́ pé kò sí yọ̀ kan láàyè lónìí tí yóò láàyè náà ti wòlé síta gbogbo tá à ń ṣe láì dá nísì bàbá ta kú dá nísì àwọn ọ̀dọ́kùn náà ni a ní kò sẹ́ni kan tí ó ṣe dáadáa láyé kí wọ́n á ṣe tánì nípa lóṣù dáadáa dòkè ṣe tánì òun ṣe kí ni ìrì fẹ́ kí ni ó ṣe dáadáa ṣe tánì ó ṣe kí ni yóò fẹ́ máa ara mọ́ra ó sọ fún àbá sùn láàrín wọn tààlà ẹni tó torí ẹ̀ tó torí ẹ̀ bínú ń

tó bá jẹ́ pé ó bá ní rí nìkan ó wá ṣàlàyé pé ìyá ọba tó dá wa èmi ò lè gbé kalẹ̀ bẹ́ẹ̀ nìyí nítorí pé ìwọ nìkan ló lẹ́tọ̀ọ́ ká máa bẹ́ẹ̀ balẹ̀ fún ẹ̀sìn bá mi sí ẹ̀rí pé ọ̀rọ̀ ọ̀gá ṣẹ́gi ni kò bá fi yẹ àmọ́ àbá wọ̀ sẹ́kìtà yàní ó kọ̀ jálẹ̀ kó òní bẹ́ẹ̀ balẹ̀ wọ̀ sẹ́kìtà ó ṣẹ́gi ni ó sì ṣe mọ́tòmọ́tò ó sì gbìlàgà ipe owó onífẹ́ ìbàlẹ̀ fún àti Ádámù wà káàná mìíràn kààfin ó bá ti gbìyànjú ó bá ti abáṣí máa wọ̀n ti bèèrè tẹ́lẹ̀tẹ́lẹ̀ nínú sọ́ọ̀tù káàkiri Allah subhanahu wa ta'ala fún wa pé káàmì náà jẹ ọ̀sánkọ́ àti àwọn ìrọ̀bì ìgbé ìjìkìbìrì sílẹ̀ ríhùn yàrá káàmì náà jẹ àjànú lílòótọ́ yàrá kò sí kí ni kò yé kò yé màláìkà àjànú ni àmúlàtà àti látàkì Allah subhanahu wa ta'ala fún wa rí ó sàkẹ́lẹ̀ fún ó sì fi sáà ní àwọn àwọn kan bẹ tó pé wọn àwọn tútẹ̀ sírù pẹ̀lú fẹ́nu wọ́n mọ̀ tútẹ̀ sírù pẹ̀lú ọgbẹ́ rí wọ́n wà ní a ìbílísò lẹ́bi ẹ̀wọ̀n kọ́ báwọn ọlọ́sùn máa ń wọ́n tààlà dá ẹ̀lẹ́bi wọ́n wá bẹ́ tó ẹjọ́ dá oníkò lẹ́bi pé ìtúfà tí ìbílísò fi kalẹ̀ ni pé ìbílísò sínú àmàlẹ́kà ẹ̀wọ̀n kọ́ báwọn nìsín pé ọlọ́sùn máa ń wọ́n tààlà ní àwọn ìkúnlẹ̀ ní màláíkà tí èsì rẹ̀ àdá nígbà tó wà màláíkà pé tọ̀ nígbà tí òṣìṣẹ́ lára màláíkà wọn náà lè jó wọn dáhùn tiẹ̀ ẹni bá mẹ́sìn ẹwọ̀rọ̀ bá ẹwọ̀rọ̀ pé rí tọ́ ẹgbà tí ó sì lára màláíkà ó lè jẹ́ kóhun dáhùn kí wá ló bá lé ní wọ́n sẹ̀tì bá rọ̀ ẹ́n kí wá ló mú sí gbéraga kí wá ló mú sọ́nà àlùkùránì máa yà nínú àlùkùránì pé a sì lò ní mẹ́tìmọ̀ látàtì ìnà ìgbésẹ̀ èmi ní wàá fẹ́ níbalẹ̀ ní wàá fẹ́ níbalẹ̀ fẹ́ tó dá látara yẹpẹ̀ ẹ tá a mọ̀ pìlẹ̀ ẹ tó ikú fún so eléyìí sì ló túmọ̀ pé kíni ipe ibilis ó mọ̀ ipe òun náà wà lára àwọn sanbariwo lóòótọ́ ń bẹ pẹ̀lú àwọn àjẹnú ní ń bẹ pẹ̀lú àwọn màláíkà kò sówó mọ̀ pé wọ́n jọ pa wọn láṣẹ ní ibà tí wọ́n bẹ̀rẹ̀ tipẹ́ so ó mọ̀ fún ọjọ́ pa wọn láṣẹ yìí òun máa mọ̀ sí kíni ó yọ ìwà rẹ̀ jáde ẹni bá mi sí ibi tí Allah subhanahu wa ta'ala ti dá ó ṣe kíni òun náà ló rò yàtọ̀ àwọn àjẹnú Allah subhanahu wa ta'ala alábi ní Allah subhanahu wa ta'ala dá àwọn màláíkà wọ́n lè fásitì tí àjá ó dá àwọn àjá lómi náà látara náà iná ni Allah subhanahu wa ta'ala ti dáwọ́ ó lè wọ Adam ní ma wọ́n sọ̀rọ̀ wọ́n dá ànábì Adam alayhi salam níbi tí Allah subhanahu wa ta'ala ti ní tó sàlàyé fún wa ànábì ní ibi tí Allah subhanahu wa ta'ala tó rí fún wa òun náà ni àwọn nǹkan tá a kà sẹ́yìn látara kí ni látara ìwẹ̀ látara àmà látara ẹ̀wọ̀kọ̀ ni Allah subhanahu wa ta'ala ti dá Adam so látara láti yọ́ta sọ yìí òun náà wà ní Iblis alayhi la'natullah ló ti wá di kíni ló ti wá di ẹni ẹ̀kọ́ ló ti di ẹni táwọn yóò ṣe kíni lẹni táwọn yóò máa ṣe bilé lẹni táwọn yóò máa ṣe kíni so Allah subhanahu wa ta'ala alápàkọ́rọ̀ ìdíwá ṣẹlẹ̀ a ọ̀rọ̀ ti ṣẹlẹ̀ tí wọ́n ti lé ìbílísì wọ́n ti lé wọ́kúlá rẹ̀ adam alayhi salam ó ṣe gíní ó ti wà lẹ́gà Allah subhanahu wa ta'ala ó ti dá ìyàwó rẹ̀ so Allah subhanahu wa ta'ala sọ fún pé wà bólúnà ní adam alábi sallallahu alaihi wasallam àti rí àti rí nínú àyà mi tí Allah subhanahu wa ta'ala sọ pé wà khalaqa minha zawjaha tí Allah subhanahu wa ta'ala ó dá látara ẹ̀mí kàyí ànábì jẹ́ bóyá wà nù hadith rẹ̀ pé wọ́n dá Hawa látara ẹ̀kọ́ta ìhà ànábì adam yìí sọ ànábì wa ní ìtọ́wá wọ́jú nínú ẹ̀kọ́ta àhà òun náà ní ọwọ́ òkè òun so òun náà ló pa tánàbí sọ pé ìta ti dá obìnrin yóò máa rò ó ní gbogbo gbà òun náà lóbìnrin ó fi máa wà tó wọ́ tó wọ́ tó wọ́ ní gbogbo gbà ànábì ní ìwà rẹ̀ ó máa wọ́ tó bá wá gbìyànjú pé àhà tó wọ́ yìí fẹ́ bá lọ́lẹ̀ bá àwọn ìpolíṣẹ́ àti ilé omi tó láwọn ìyàwó lẹ́sìn káwá ní ibi tí ẹ bá ta hà ó ṣe wà ní ti pé àwọn fẹ́ ṣe kí ni àwọn fẹ́ nílẹ̀ tàwọn tó ṣe ẹni bó ṣe wà àwọn náà lálàáfíà tó bá ti di pé wọ́n bá lọ fẹ́ ṣe jẹ ìjẹ̀bọ́n dé bẹ́ẹ̀ bá lọ́jẹ́ di tó bá di pé kàbá dá pọ́n níbẹ̀ àbí tó bá tẹ̀ àbí tó bá rọ́ tọ̀ wàhálà dé nù ó di kékeré kí ẹ máa ṣe kí ni kí ẹ máa fi àkejì lélẹ̀ ó di kábẹ̀rẹ̀ kí ẹ máa gbé yẹn káàkiri tó àdébíwá ní tẹ bá wá fi ẹ kó sa àyè lè kó ṣe wà bó ṣe wọ́ yìí tẹ́ ẹ bá wá rárá ń jẹ gbádùn ayé yín tẹ́ ra ń jẹ tẹ́ mú ànábì yẹn sì máa gbádùn àmọ́ tẹ́ bá wá lẹ fẹ́ ẹ kàn so ànábì fi eléyìí ṣàkójúwe obìnrin fún wa ipe obìnrin bóbìnrin ṣe wa ìwà tí ó máa wọlé mọ́ ilé ara rẹ̀ yóò ṣe nǹkan mímí kẹ́ ìdí gbájú yóò sọ̀rọ̀ míì ní kẹ́ sọ pé ó dá kẹ́rù ẹ̀ máa lọ léyìn yóò wà míì kẹ́ sọ pé á yóò tẹ̀ wá dé ìdí ẹ̀mí obìnrin máa yá ẹ̀yẹ máa dá wà mí yá obìnrin tẹ̀ sí ẹlòmíì olólùlù níbẹ̀ yóò wá wípé ah ìmọ̀ dá wà fún adáná fún àbíyàn ó bẹ́ tà ìwà obìnrin yóò tẹ̀mí lọ́rùn sórí ẹni náà ní sìn ìyá kò lẹ́kọ̀ọ́ ẹ̀sìn ní àgọ́ kò ní àgọ́ yé nípa kíni nípa bí Allah subhanahu wa ta'ala ṣe lómìnir so ìdílé àti lọ wípé Allah subhanahu wa ta'ala khalaqa minha zawjaha inú ayé ìṣúra mi láti rí yàtí sọ́tù nìsa Allah subhanahu wa ta'ala ṣe kíni ó dá látara ẹ̀mí kan sùn látara nàbí adam ó wá dá ìyàwó rẹ̀ látara rẹ̀ ọ̀bá sàmì mọ́ ìjà aláǹkẹ̀fẹ́ rán wà nìsa látara àwọn méjèèjì Allah subhanahu wa ta'ala wá ṣe kíni ó wá bẹ̀rẹ̀ sí mú ọkùnrin ọkùnrin ọkùnrin ọkùnrin tó pọ̀ ó bẹ̀rẹ̀ sí mú àwọn obìnrin obìnrin obìnrin tó pọ̀ ó bẹ̀rẹ̀ sí mú ọjáde ìyàtí wọ́n bẹ̀rẹ̀ sí bímọ wọ́n bí sí wọ́n rẹ̀ sí tóbi kíni tóbi di pé ẹ̀dá wa pọ̀ sí pọ̀ yìí so eléyìí náà ní túmọ̀ fún wa ni pé yàtí gbogbo wa bá ṣe wà ní ìsìnbáyì yàtí awáyé látara ọkùnrin látara obìnrin òun náà ló máa tó pé àwọn kírísítẹ́nì tí wọ́n máa sọ pé kí ni ipe ànábì Ìsá tó jó dọmọ lọ́hùn òun náà ní pé kí ni ipe àwọn bàbá rẹ̀ kò ní bàbá so Allah subhanahu wa ta'ala ó máa tó kí ni ó fẹ́ ẹ̀mí sí ẹ̀mí sí Maryam la látara bẹ́ẹ̀ òun náà ló bí adé ló bí adé lórí mu ànábì Ìsá alayhi salam wọ́n ní ó lórí mu ẹ̀mí mímá Allah subhanahu wa ta'ala fọ́nà bá fi náà sọ́dọ̀ ara rẹ̀ táwọn àti kí ni ká fún ọmọ sí lápàdé tó so a máa gbogbo sára níbi ìsinmi pé bẹ́ẹ̀tùlá a sàbí sọ́dọ̀ Allah subhanahu wa ta'ala so tó bá ti sàbí ti nǹkan sọ́dọ̀ Allah subhanahu wa ta'ala ti àti ó tún mọ̀ pé kí ni nǹkan ọ̀sẹ̀ kí ni nǹkan tó ní ìtura pẹ̀lẹ́ so iná ló fà jẹ́ pé àwọn onímọ̀ sọ fún wa pé tó bá jẹ́ pé ẹ̀dá kan bẹ tó táwa sọ pé tá a bá wò ó lọ síwájú tá a wò ó lọ sẹ́yìn òun ẹ̀ka fún sàtìfíkẹ́tì pọ̀ mọ́ ọlọ́run yọ òun náà ní ta ni òun náà ní àlejò àlẹ́ táyà rẹ̀ ààrí ààyà rẹ̀ oníyà òní bàbá Allah subhanahu wa ta'ala dá alátara ìsí ó dá alátara ìgbẹ́ so eléyìí ní sìn àwa ní ẹ̀dá kan rí láyé àgbọ̀dún tàbí báwọn kan wá sọ pé kíni ipe ọmọ Allah subhanahu wa ta'ala lágbàá tí Allah subhanahu wa ta'ala ti dá yìí tóbi dé gbogbo tí ó gba àwọn anábìdáwáyé anábìdó anábìbùrọ̀ yìí gbogbo àwọn ànábì yẹn yẹn tí wọ́n fi dé tán fi dé tó wá fi dé ànábì Ìsá alayhi salam tó bá ti eléyìí tó wá ti sáré Ìsá ẹ̀yin wá ronú kan pé kíni ẹ pè lọ́mọ Allah subhanahu wa ta'ala lẹ́yìn ìgbà tó ṣe kó yíwa pé òun fi mà eléyìí ti sì báyìí Allah subhanahu wa ta'ala ó fi ṣe kíni ó fi ṣe àmì ní àmì ìwà gba òdì létí àwọn àsára ó gba òdì létí àwọn kírísítẹ́nì àmì pé Allah subhanahu wa lágbára lórí gbogbo nǹkan ìpè ó tẹ́ nìkan ní ìsìnkò ní àkọ́lù bàbá ó tẹ́lẹ̀ ká àrí ìyá fún a máa rí pé látàwọn ọkùnrin lásán ló ti dá òun náà ni Hawa ó tún wá tẹ́lẹ̀ ká àrí ọkùnrin fún látàwọn obìnrin lásán ló ti dá tó eléyìí túmọ̀ pé kí ni kàmáàlú kúdà ti láì tààlà kí túmọ̀ pé kí agbá àwọn sùhánà wọ́n tààlà ni ká mọ̀ wo pé ẹ̀ tí ò bá rọ́kùnrin tí ò bá rọ́kùnrin kò lè dẹ́dà ìpè tó lè fi dẹ́dà lásán nù ó so eléyìí ti wọ́n ẹ̀kọ́ lè jẹ́ kí ni fẹ́ ká ṣàlékún ìmọ̀nìsì kò tẹ́lẹ̀ yóò gba òrùlé tí àwọn ẹ̀rù míì àwọn àtàtàrà rẹ̀ wọ́n tó wá ti kíni wọ́n tó wá ti ṣàìmọ́ sí àwọn aṣọ àwọn ọ̀dà rẹ̀ ìtòkè àwọn ọdún pẹ́ fún wọn wá ń pẹ́ mẹ́ta rẹ̀ so ní síbá yìí ẹ wo gẹ́rẹ́gẹ́rẹ́gẹ́rẹ́gẹ́rẹ́ so ní síbá yìí ọ̀pọ̀lọpọ̀ yẹn nísì tí ó bá ti pẹ́ lórí orí náà lọ́sùn àwọn ọ̀dà ṣe fún wọn ta ni ó sọ pé ṣe wọn wọn ni Jésù ṣe wọn. yàtọ̀ lọ́sùn àwọn ọ̀dà aláṣọ lè fọ òun ló dé obí ma ẹ̀ ń gbàtọ́ wá bí ma dá wọn á fi ọ pé ẹ bá jẹ pé o ah Jésù ṣe wọn o ẹ́ Allah subhanahu wa ta'ala ẹ̀jẹ̀ máa dúpẹ́ mọ́ ẹ wá pa á tì í sẹ́gẹ̀ẹ́ kan ẹ wá dúpẹ́ fún ma ẹ wá ń pè nǹkan mí ni ẹ ń pè ẹlòmí ẹ ń pè ẹ̀dá mi ni Allah subhanahu wa ta'ala. so gbélé yìí sí báyìí Al-Qur'an ti jẹ́ kó yé wa ó ti ṣe àfihàn rẹ̀ fún wa ipe Allah subhanahu wa ta'ala kò lẹ́tọ̀ọ́ kí Allah subhanahu wa ta'ala kó bímọ yàtọ̀ Allah subhanahu wa ta'ala ò bímọ ẹnì kankan ò sì bí kò níyàwó kò lórogún kò lọ́bà kan ó sọ máa fẹ́ kúrò wọ́n láàrú ahad aláàrú sọ́mẹ́t làbíyẹ́dì wà làbíyẹ́dì wà làbíyẹ́dì wà làbíyẹ́dì so tó máa bèèrè lọ́wọ́ pé kí ni òyìn Allah subhanahu wa ta'ala wà Allah subhanahu wa ta'ala ròyìn ara rẹ̀ parí sínú suratul ikhlas eh, ó ní aláàrú ahad Allah subhanahu wa ta'ala náà ní ọ̀pọ̀ so gbogbo tí ẹ bá pè ní ọlọ́run ní Allah subhanahu wa ta'ala ẹjẹ́ á kó gbogbo ẹjọ́ káwọn wá bí wọ́n wọn gbogbo àwọn ìkọ̀kẹ́ yìí sáà Allah subhanahu wa ta'ala ní ó ní qul huwa Allahu ahad sọ pé Allah subhanahu wa ta'ala ọba ẹyọ kan ṣoṣo ni ó ní kò sí ìtumọ̀ ẹ̀nà ìgbẹ́ gidi kò sí ìrìnà àbí tọ̀ ọya ànábì Isa alayhi salam nígbà tó fi wáyé ṣé jẹun kò jẹ àbí jẹun ṣé yàbí ṣé náà kọ́ ebe yẹn náà ni ìyàwó gan ní jẹun emu òun náà ṣẹ̀mí pẹ̀lú àwọn èèyàn máa ṣe ní bí èèyàn ṣe ní làwọn èèyàn ṣe ní lòun ṣe ní alayhi salam so a pé kìí ṣe ẹyọ kan ṣoṣo ó ní ah táwọn ọmọ ìwé á ah, rí rí so yàní Isa ala salam ó ó ti wà disqualified yàní kìí ṣe kí ni ọlọ́run Allahu Samad ẹni ó sọ wá pé Allahu as Allahu Allah subhanahu wa ta'ala ọba tí kò ní sẹ́ni kankan òun náà lọ́ba tó dájú tó ànábì isa alayhi salam nígbà tí ànábì isa fi wáyé ànábì isa ó ní bùkátà sáwọn èèyàn nígbà tó wáyé bàtà bíi bíi tí o ti lè ọgbà aláṣẹ kankan ó ní bùkátà sí bàbá rẹ̀ ọmọ rẹ̀ ló fún lọ́yà tó fi dàgbà tí fi yẹn tí fi ṣe oge àbí ọmọ rẹ̀ ló fún tó tọ́jú rẹ̀ nígbà tí wọ́n gbà tó tó wáyá tó tó dàgbà ó tún ní bùkátà ó ní bùkátà sáwọn ta ni àwọn àwa yìí àwọn tó jẹ́ gẹ́gẹ́ bí àwọn àṣọ sọ́jà àwọn aláàṣẹ rẹ̀ nígbà tó sọ fún pé mọ́ni àṣọ rí tààlẹ̀ tí ó sì kiri tí ó kùn mi lọ́wọ́ tí ó ràn mí lọ́wọ́ láàrin tí ó àwọn sọ̀rọ̀ àti ọ̀rọ̀ ara fún ẹgbẹ́ kò bá ní káyà sẹ́yìn kankan ní pé ọgbọ́n dá àkàrẹ̀ sí oníkàkà bẹ̀rẹ̀ ó wá ní làbíyẹ̀lì ok tábà ó bẹ̀rù sí pé ànábì ànábì ìsá kò bímọ ta àgbà bẹ̀rù àmọ́ wà làbí wù láti ẹni kankan bí so wo ní àlágbà pé kí ni ipe Mariam òun náà ni ìyá rẹ̀ jẹ́ ẹ̀yìn pèrè lérí so àgbà pé Mariam òun náà ni ta ni òun náà ni ìyá ànábì ìsá ó wá ní wàlámù yẹ kùn ìdáhùn kùn wá ní àhàd ó wá ní kò sẹ́ni kankan tó lè dàtọ́ tó dàbí Allah subhanahu wa ta'ala tá a lè fi wé kò sí alábìbí ọmọ Allah subhanahu wa ta'ala a rí alábìbí ọmọ àlẹ́ ìgbésà àti gbogbo àwọn nǹkan bí táwọn ẹ̀bá pè ní àkàkùn lọ́wọ́ tó láwọn ọ̀sẹ̀ tó a pé àyà yìí súrà yìí ó ti fi hàn wá pé kí ni ní pé ọba ọ̀kan ṣoṣo táwọn yọ̀sìn fún òun náà Allah subhanahu wa ta'ala tó bá jẹ́ pé ó bá bí ma ní kẹbi lẹ́yìn náà ṣe máa sọ tó bá bímọ ni ṣé ìwọ náà kọ́ lọ́sẹ̀ bímọ yìí ṣìkẹ́ nìkan wá sọ fún ọ pé ọkọ̀ ọ̀kan tuntun tó bí ipe ọya àwọn abẹ́sẹ̀ kìíní abẹ́ pa ipe ọya ẹ̀mí jọ́sìn àbí ọkọ̀ ọ̀kan tuntun tó bí ẹ̀jẹ̀ rẹ̀ abẹ́bíra ẹ̀jẹ̀ àwọn ẹlòmíì tó ẹ̀rí pé tí wọ́n lọ́wọ́ kọ́ fún wa ni pé ojú kẹfà ojú kẹrẹ tí ì bí mi ẹ so eléyìí ti sọ ẹ̀ pé táwọn náà ò lè Allah subhanahu wa ta'ala kó ṣe ẹ̀wà gẹ́gẹ́ ṣe gbàgbọ́ fọ́nà máa gbélé kù pé àwọn amú ọmọ kan ṣoṣo tó bí tí ò bí mi ojú kan ṣoṣo ẹ̀pà ojú kéré àwọn akì ìmọ̀lẹ̀ nulé ọlọ́sùn àti a ní wọ́n fi wá gbé ìsìn wò wọ́n náà wọ́n fi wá kan máa gbélé kù wọ́n kẹ́ ìsọmọ́wọ́ rẹ̀ wọ́n kan gbà wù gbà wù ìsìn wò wọ́n náà tàbí ṣe gbélé so ọmọ bíbí inú rẹ̀ ẹ̀yà wà ní òru sí táwọn náà gbà wẹ́lẹ́ so àwọn ọmọ fi nǹkan kí àwọn ọmọ fi tí ò dáa àwọn ọmọ fi tí sọ́dọ̀ ọlọ́sùn àti ọ̀tara so anabi isa àwọn mùsùlùmí àgbà yìí pé ọmọ ìwà Allah subhanahu wa ta'ala ni òjíṣẹ́ rẹ̀ èyí sọmọ rẹ̀ àwọn mùsùlùmí àgbà yìí pé anabi isa kò pààwò wọ́n máa pátá ló wọ́n kò pààwò ìṣẹ́lá gbélébù ọ̀dà kì í ṣubú ìhàlàbù Allah subhanahu wa ta'ala fi wọ́n lójú ni anabi isa ń tẹ́lá yìí sí ọ yóò sì padà wáyé tó padà wá kú tí ó padà wá kú tí ó sì sí gẹ́gẹ́ bí èèyàn sì máa kú so eléyìí òun náà ní ìgbàgbọ́ tiwa sí anabi isa so ibi tá a ti lọ òun náà ní pé kí ni yàní Allah subhanahu wa ta'ala ó sọ fún wa pé Iblis alayhi la'natullah ìpè kí ni ó bẹ̀rù mọ́ni àbá wastakbara ó kọ̀ jálẹ̀ olóhùn ní fèrè balẹ̀ fún ànábì Adam kébí Allah subhanahu wa ta'ala ti kí ni ó sì gbéraga wa kana so eléyìí òun náà ní kí ni òun náà ní ibi tí ànábì adam aleyhisselam tó ti bẹ̀rẹ̀ fìtínà rẹ̀ àwọn ọmọ àwọn ọ̀dọ́mọ ànábì adam ti àti bẹ̀rẹ̀ wàhálà nù so tó bá ti dọ̀la insha Allah nínú àwọn súra míì á ní ní ọ̀nà tí ó ti hàn dáadáa sí wa wípé kí ni fàáfà yóò ní ìbílẹ̀ ìṣúté bá Allah subhanahu wa ta'ala sí fàáfà kí ni àwọn ìlérí tó bá Allah subhanahu wa ta'ala lẹ́ni tó ló lérí gan o ó lérí gan ṣe pé nínú àwọn ìlérí rẹ̀ àá sì ní ti lérí rẹ̀ ó ṣe lónìí ìpè àwàlá àtẹ̀jíbú àìsàrọ̀ hún ṣàkiri ìpè inú lè tó lé ní pé ẹni tó torí ẹ̀ tó torí ẹ̀ sọ mínú tó torí ẹ̀ lébi kó nù kẹrẹ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ wọn yàní o ní bá wọn lẹ́yìn tí wọ́n ṣe kí ni wọn ò ní máa dúpẹ́ fọ́ ẹni dí wọn lọ́rọ̀ ìdí wọn dúpẹ́ sáà dúpẹ́ lónìí sọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn dúpẹ́ orí Allah subhanahu wa ta'ala lónìí èyí tí wọ́n fi ìbínú ẹ̀ láwọn tí wọ́n ṣe bọ́ ìbínú ẹ̀ láwọn tí wọ́n pa níta apá wọn láti tó wọn ṣe bẹ́ẹ̀ sí wọn ò ṣe ìbínú ọ̀nà tí wọ́n fi dúpẹ́ lélẹ́yìn ní orí tí Allah subhanahu wa ta'ala fi fún wa so tó bá rí á dá dúró níbí tó bá di ọ̀la pẹ̀lú ìyọ̀dá Allah subhanahu wa ta'ala á bẹ̀rẹ̀ pẹ̀lú àyà 35 tó tí a máa bá àlàyé wa lọ́wọ́ tí a bá bá dé àbí Allah subhanahu wa ta'ala kí ó wọ́n sà sí àlékún ìmọ̀lá fún wa kó ṣe àlékún òye fún wa kó fi kó fún wa ní àgbọ́yé nínú ẹ̀sìn nítorí pé mayu rí dùdáwò bíi fáyọ́rán ìfàkì òkùnjì ẹni tí Allah subhanahu wa ta'ala bá orí fún yóò fún lágbọ́yé mẹ́sìn so tí a fi ti ń jágbọ́ yé mẹ́sìn kò ju pé kí ọmọ tẹ́sìn wí kí o sì máa tẹ̀lé lọ ìmọ̀ta bá ní ta bá mọ̀ ta gbọ́ tó sì yé wa tá a bá wá fi sínú kọ́ńbọ́ọ̀dù àbí tá a fi sínú àpótí tá a lò ó pé àwa náà mọ táyà yìí àwa náà mẹlẹ́yìn àwa náà mẹlẹ́yìn àmọ́ tá a bá wá lò eléyìí wúlò fún wa so àpèjúwe eléyìí sì àpèjúwe wa yóò kàn wá dà gẹ́gẹ́ bí àpèjúwe kẹ́tẹ́kẹ́tẹ́ tí Allah subhanahu wa ta'ala sọ nínú suratul Jumu'ah ìpè kẹ́tẹ́kẹ́tẹ́ tá a bá di òkété tíra tá a di lélẹ́ ní tíra lóríṣiríṣi kẹ́tẹ́kẹ́tẹ́ yóò máa di káàkiri náà ni àmọ́ kò máa di bẹ́ẹ̀ náà yóò kàn máa di kiri so ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní sinai láwùjọ ní ti kẹ́tẹ́kẹ́tẹ́ ni ó ní tíra lé lóríṣiríṣi ó ní sọ yóò bá rí lé ó ní gbogbo ẹ̀ lé sáárà àjọ náà ni so ẹlòmíì tún gbìyànjú tún kà tó tó bá tún wá kà tó gbogbo tó wà bẹ́ẹ̀ náà kò tún nílò gbogbo eléyìí kò sàǹfààní kankan fún yàn láyé kọ́lá kò sàǹfààní kankan fún yàn ní ọjọ́ àtìyámà àbí Allah subhanahu wa ta'ala kí ó fi ẹsẹ̀ yẹn wá nílẹ̀ lórí ìlànà ànábì sallallahu alaihi wasallam innahu waliyyu dhalika wal qadiru alayhi hada wa sallallahu ala nabiyyina muhammad wa ala alihi wa sahbihi wa sallam subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wa alaykum assalam